في الدنيا والآخرة وما لهم من ناظرين وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلو عليك من الآيات والذكر nípa sísọ sí ọlọ́run ọba sọ fún àyẹ̀wò ẹ̀ríta wípé ya ẹ̀ríta ní ọ̀dà wà pé wípé ẹ̀ríta dájúdájú èmi ọlọ́run ọba sọ̀rọ̀ sí ìkà. ورافع رجليه ما تبيون سكي ما تبيون سكي وسيحرمي ومطهرك من الذين كفروا ما وفرنا ما قولا كل لغة من سكي وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ما واسي àwọn ẹni tó ti fún ń tẹ̀lé ọ àwọn ẹni tó ń tẹ̀lé orípa rẹ tó ń tẹ̀lé ìlànà tó fi lélẹ̀ máa ń mú wọn borí àwọn ẹni tó ṣàìgbàgbọ́ wọn àgbà wá sí mọ́ wọn lọ́wọ́ wọn á borí wọn títí títí òfin ní àfihàn sọmọ ẹyẹ ọrùn ṣẹ̀hún fún lẹ́yìn náà ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run ọba lẹ́wàá fàbùsí fa àkùnrin lẹ́yìn àkùnrin lórí náà nígbà tí ìbá fàbùsí ẹ̀mí ọlọ́run máa wá sí ìdájọ́ láàrin. Fèèrè máa ń sọ̀rọ̀ máa ṣe ìdájọ́ láàrin yín lórí tí ẹ̀ ń ṣe ìyàpọ̀ ẹ̀rọ lórí máa ṣe ìdájọ́ láàrin yín lórí tí èdè òye ti ń láàrin yín pa ayẹyẹ ìdí ayẹyẹ ọlọ́run bá wá sọ fún wa nípa bí anabi ẹ̀rẹ́dá àlejò sẹ́nà ọlọ́run bá ti tó lásìkò yẹ wọn lọ́wọ́ àwọn ọmọ tó dèké àti pa àwọn ọmọ tó bímọ tí wọ́n ti lọ pé o àti fẹ́ ti pa nípa ìwọ̀nsí ọlọ́run bá ti tó kó la nítorí pé ọlọ́run bá ti fi àwọn ẹlò rẹ̀ lé fún àwọn àtàlẹ ọlọ́run bá wọn dáàbò bò àwọn ẹrú rẹ ìrìnà sí ní àwọn àtàlẹ ìgbà tí wọn péjọ síwájú ilé àlẹbẹrẹ ìgbà àrẹ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ẹ ní pé àwọn ọ̀sẹ̀ pupa ọlọ́run bá wa ó tẹ àlẹbẹrẹ ìṣẹ̀lẹ̀ ọkàn balẹ̀ máa wúlò yà máa bẹ̀rẹ̀ ọwọ́ ìjọ agbára nìka ọ dèjé wọn ò ní ìlú kankan fi gbé ọjẹ. يا عيسى اللهم يا عيسى ọ̀pẹ̀lú orúkọ rẹ̀ mohammed ṣùgbọ́n nínú ayọ̀ tó ti síwájú ní ìgbà fún ìyá rẹ̀ ní ìròyìn pa bíbí rẹ̀ màlẹ́kà ń sọ fún àná tí ń sọ fún ya rẹ̀ pé iná ọ̀rọ̀ ayò ìṣirò kébé gẹ́gẹ́ mẹ́tí nínú ọ̀sùnmọ́ ọ̀lẹ́mẹ́tí ẹ̀kọ́ àyè ìdàgbà ọ̀rọ̀ ìyẹn. bí ọlọ́run bá fún ọ nílò nípa ọmọ kan èyí tó fi ó fi látàrí gbólóhùn ọlọ́run bí pípé kí nǹkan ọ̀sẹ̀ tó ti sẹ́ orúkọ ọmọ ìyá náà jẹ́ àdìmẹ́sí ẹ̀ àyíká ọ̀nà ọ̀rẹ́ ibi wọn ò fi àdìmẹ́sí pípé wọn ti gbé lórúkọ ìyá rẹ̀ nítorí bá ti máa ọ̀rọ̀ rẹ̀ náà láti sọ ọ́ láti ẹ̀ka a ní orúkọ rẹ̀ ní àdìmẹ́sí ìnáyí ẹ̀ àyíṣà gangan lórúkọ rẹ̀ ìbùnú mọ́rí ọmọ mọ́rí àti dáàmú sọba sì ti dá nǹkan mọ̀ tòbùkátà káfí máa wá wí lọ́nà tí ó fi bọ̀ nítorí ẹ̀ ló fi lè pé ya àyíṣà àyíṣà tí wọ́n sọ àti máa ọlọ́ni àyíṣà ìgbà tó lọ́wọ́ bá sọ fún mi wọ àyíṣà òdodo lọ́lọ́ni sọ fún ayé o kì í ṣe pé kí nǹkan táwọn àwọn kan sọ kí lásìkò yẹn lọ péjọ láti wá pa kí ànábìrì yìí dá wọn bẹ̀rẹ̀ sí ṣe é láyé lò wọn sọ pé olúwa tó fún lẹ́nu gbọ́dọ̀ tó fún lẹ́nu ọmú gbọ́dọ̀ tó fún lẹ́nu ọpá nítorí pípẹ́ ìmáwò àkọ́kọ́ ẹ̀dọ́ náà ẹ̀dọ́ náà níbẹ̀ òbí sí ọlọ́run ọlọ́run tó là á ti tẹ̀lé kò sì jẹ́ ìkẹyìn gẹ́gẹ́ bọ́lá bá ti fi hàn. ìgbà tí àwọn ọ̀tọ̀ náà wọ́n tún bí ọ̀tá bá lẹ́gbẹ̀rẹ́ ìta rẹ̀ dáadáa tí wọ́n gbèrò láti pa torí kí ìgbàgbọ́ ẹ̀fọn ẹni tí náà bá pa àwọn sinmi tó ọlọ́run ọba kò fún wọn pa kò fún wọn mú ìgbèrò gbé lọ sókè gbígbé tó lọ sókè. tó àwọn fún wọn tó pé tẹ́lẹ̀ gan èso ti di ọlọ́run wọn lọ́mọ ọlọ́run kí ẹsẹ̀ lọ́nà máa ràn ilé ayé nítorí pé ẹ̀ṣẹ̀ kan bẹ ẹ̀ṣẹ̀ àjogúnbá wọ́n ní bàbá ńlá àwọn nígbà tó tẹ̀sẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ yẹn wá sẹ́kù débi wípé gbogbo àwọn ọmọdé ọmọdé ń dé ní ìjogún bẹ́sẹ̀ o kálukú wọn sọ̀rọ̀ àrùn díẹ̀ gbọ́n wọn lọ wá wọ náà láti mú kí nǹkan yóò tó pin ètò ara ọmọ rẹ kan ṣoṣo lẹ́nu Ọlọ́run ìgbìmọ̀ wa láti wá jẹni tí òun ọ̀pá kalẹ̀ ọmọ rẹ kan ṣoṣo ni wọn wá bọ̀ ju ọmọ kan ṣoṣo pa nítorí wọn ní ẹsẹ̀ ń pọ̀ débi kí wọn bá ti tẹ̀jẹ́ lẹ̀ ẹ̀sẹ̀ wọn ò ní ti kàn àgbàgbé. wọ́n wá ní kí n fi gbogbo ẹ̀jẹ̀ lọ kápá gbẹ́sẹ̀ yìí ti tóbi tó àti kó tún jẹ́ ẹ̀sẹ̀ ẹ̀yìn tí wọ́n ń gbèrò ọmọ ọlọ́ọ̀lẹ́ ẹ̀rọ ọlọ́. ìdí mi tán nínú agbára ń bẹ wọ ẹ̀jẹ̀ rẹ̀ torí pé ẹ̀jẹ̀ tí wọ́n máa dá lẹ̀ tí wọ́n pa ẹ̀jẹ̀ tí ó pẹ̀ sí gbogbo yẹn tí ń do tó bá ní ọ̀rùn kálá tẹ̀lé tó pẹ́ hàn ah. ẹ̀jẹ̀ orílẹ̀ ọ̀rọ̀ àtàlẹ̀ ẹ̀jẹ̀ ni torí àwọn tẹ̀ ní agbára mi lẹ́nu ẹ̀jẹ̀ jésù. tó àwọn náà sọ pé mission tó wá sáàpù láyé náà torí lẹ́nu ọlọ́run ọlọ́run ọlọ́run ti fi ọmọ kan tó bí náà ẹgbẹ́ òdùpá ẹdí ẹ̀rọ bá ti di kánlẹ̀ báyìí ẹsẹ̀ tí bàbá ńlá yẹn yá ló ń gbà pé kí lè bá yé wa ó yẹ kọjá kó ti yí àmẹ́bẹ̀rẹ̀ dáná kíkẹ́ ní tí bí àwọn ẹ̀ṣẹ̀ sọ lẹ́nu rẹ̀ kíkẹ́ tí náà wá sí tòun náà ti gbé wọ́n fẹ́ fà á lẹ̀ fún fún òun lùpàá àti pé nínú lílù pa péjì ẹ̀yọ́ táyẹ̀ inú rẹ̀ ni àwọn dúdúró ẹ̀jẹ̀ tí bàbá ńlá wọn ti tẹ̀ wá. àtọ́nà náà èyí ti fi lọ́mọ lọ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ọmọ tó kàn lónìí òní pa ìgbà láti kó wa tó tó àgbo fẹ́ lu sèkúrọ̀ ọ̀fẹ́ lu òdo pàtàkì tó báyìí kí ni tí máa ń tẹ́wá ní ibi bébì tí máa ń ká ká tí máa ń pariwo pé tó kùn ní ó ó sì ní fún wọn mú ni tó wá dára bẹ́ẹ̀ tó yẹ kó fi mí lẹ̀ fún wa àbọ̀ wọn wò wọn rà fún mi nípa ni á kò ta commission yẹn àbí ọ̀tá kò ẹni wọn rà specially lórúkọ lórí àdúgbà torí bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀rọ bá ti rí káàlẹ̀ ráì kàwé orí kìí dé kí wọ́n lè túmọ̀ lẹ́yìn ìdámọ́ràn bàbá rẹ̀ lẹ́nu mi lọ bàbá rẹ̀ yìí lọ́dọ̀ lẹ́nu mi lọ ọ̀lọ́ tẹ̀sí pé ń bàbá yẹn bàbá yẹn ọwọ́ amẹ́yẹ ìdókòó lọ síbẹ̀ kan wá olóòtú ní gbogbo kẹtọ́ ní gbogbo ọlá tó ní gbogbo àgbéga tó ní gbogbo dáadáa yóò wá ara yẹn pé yọ wá síbẹ̀ yọ máa pa ni pé pé a ah, àtẹ́jọ́ kẹtọ́ ní sèyí tọ́jà yẹ tọ́jà ní gbogbo dáadáa kọjá sílẹ̀ àlọ́ mọ́tàn mi. ẹ ẹ ẹ wà pẹ̀lú ìka ànábì kan ní wàá nínú ìṣẹ̀lẹ̀ èèyàn ní adé ìṣẹ̀lẹ̀ mi èèyàn ní. ó bí ma ànábì Ismail alẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbà tó lọ fún ní ànábì Ismail alẹ́ ìṣẹ̀lẹ̀ á ọjọ́ ti lọ fún òbí ti ayẹyẹ. mo lérò fáwọn òbí mọ́mọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá fún wa ní àlejò Ismail tó ti kó ti jẹ́ kọ́jọ́ ti pẹ́ kó tó fi ẹ̀ẹ́dẹ́gbà ẹ̀rọ àrùkù wọ́n ti bímọ bímọ bímọ bímọ àmọ́ wọn tẹ́lá dúlé ìgbà ti gbó ọmọ àgbè gẹ̀gẹ̀ ọmọ fún jàǹkọ́lẹ̀ ọmọ kíkà ọmọ alágbádá kọ́ ẹ̀yìn ìlà ẹ̀rọ àwọn ọmọ tó dàgbà lọ́wọ́ alágbádá kọ́ bá òfin àwọn ìfọ̀mọ́ni bàbá òkú ọmọ náà wò pé àwọn ilé bí àwọn báyìí pa tó gbogbo ilẹ̀ láti tùmí léyìí ti orí ẹ̀mí àwọn lọ́wọ́ tó àgbàlagbà bí ma owó dábí máa kérú àwọn ọmọdé ọ̀gá irú àwọn ọmọdé bí máa ya àdìgbẹ̀ nígbà tí wọ́n máa ya ayọ̀ kájú lórí ìtumọ̀. ẹni bí Ibrahim alẹ́ ti tẹ̀lé wọ́n bí mẹ́lẹ́yìn láti gbó lẹ́yìn láti dàgbà. lẹ́yìn rẹ̀ wọ́n á lé إني أرى في المنام أني أذبحك فانظر ما لا ترى ومن lórí lójú àlá pé màá du ọ wòye sí kí n tó rí sí sí mo rí nítorí pé aláwọ̀ àlẹ́ yọ̀ lọ òtútù. wáyé mẹ́wàá ìtẹ́sọ́nà fúnrasẹ́ pé ọlọ́run ní túbú rẹ̀ kí ló rí ẹrú ọlọ́run là nẹ́bí Ibrahim ẹrú ọlọ́run là nẹ́bí Ismail àlejò máa fọwọ́ ẹ̀kọ́ sílẹ̀ bàbá yẹn ànẹ́bí Ibrahim máa ń rí sílẹ̀ kò láti dẹ́nà sí nǹkan tó máa bá kó tó gbà kò sì dáná ní tí òbí dẹ́rù ọmọ pé tó ọba kó tó ọba gbà tàbí òye wa pé iná tó ń fi ọ̀sìn kò ní ẹrú ọlọ́run náà ṣùgbọ́n ẹwù ẹrúkẹrú àti ọlọ́run wa kí lọ́mọ ti náà ó ní yá abẹ́tẹ̀ fàálà tó nà tẹ̀tẹ̀ dìdùn ní ìmùjà ọlọ́run ní ọ̀sọ̀rẹ́ ìwọ bàbá mi ìfàálà tó nà tẹ̀ntà kọ́kọ́ la sọlọ ló ń kọ́ tó ń wò mí lóru tẹ̀tẹ̀ dìdùn ní ìmùjà ọlọ́run ní ọ̀sọ̀rẹ́ kí ọlọ́run bá bá fẹ́ inú àwọn sùúrù lọ́ba nípàdé sì ní mìíràn tó ti ní jẹ́ kí ọ̀bẹ ọ̀dọ́ sọ́tà sí dípò pé ọ̀ àjàkadì. قال فلما أسلما وتله للجبين nígbà tí àwọn méjèèjì sọ̀rẹ́ńdà kò ń tọ́lọ̀ wọn máa ń fẹ́ bàbá tí ó pọ̀ mọ́ sọ̀rẹ́ńdà àbí màmí ọmọ tí àbí náà nù tó ní ká pa ọmọ náà sọ̀rọ̀ ẹ̀dá àwọn tí ni màmí rọ ọbẹ̀ ọ̀dá lọ́nà ó fi ẹ̀gbẹ́ ọmọ lélẹ̀ ọmọ ọ̀dá pátá kò pé a ìwọ bàbá mi a ah, a ah, orú àti kàní bẹ́ẹ̀ síkẹ́ ilé ẹ̀lẹ́sìn apá nílẹ̀ a ah, bàbá mi kò wí bẹ́ẹ̀. وناديناه أن يا إبراهيم قد صدقت الرقيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرقيا ألا تريد أن تصدقوا النبي إبراهيم النبي إسماعيل والصحابة wà níyẹn sẹ́yìn ẹnu mẹ́sẹ̀sì lọ́wọ́ àwọn ẹsẹ̀ pé jésù lọ́mọ lọ ẹ wò yàtọ̀ ẹlọ́mọ lọ ọlọ́run máa sọ special mission láti kó fira rẹ̀ sílẹ̀ pé fún ọgbọ̀n fún ọgbọ̀n náà ló pa sẹ́gbà tí ẹni tí ọ̀rọ̀ àbọ̀ lọ ló pa wá dé láti mọ̀ pé jẹjẹrẹ bá ti kalẹ̀ bá oríṣi ìdílé lọ́rọ̀ lẹ́nu ní títí èsì náà ló fi ẹ̀kọ́ máa pariwo ẹ̀sì lágbára ń bẹ ní ẹ̀jẹ̀ Ah, tẹ̀rọ kọ́ yẹ kó ti máa wá pé ta ní òkè ẹ̀pá mẹ́gbẹ́ aláṣìjọ ẹ̀ torí ká forí di ọ̀lẹ́ tètè dé ó tún wá dé lásìkò tí ó dé náà ẹtún ní ń pariwo àgbà àgbà ẹ̀ máa ṣe rọ́pò ẹ̀ máa ṣe rọ́pò torúkọ náà tó láti jẹ́ nílẹ̀ náà lọ́rẹ̀ ọlọ́run tó ní iná náà lẹ lọ́rẹ̀ pé kí wọ́n bọ̀ tó wá yẹ káfí tó wá ní bíbélì wá ilé ẹ̀kọ́ contradiction ni nínú bíbélì kan náà ló ti wá ibi ẹni tí wọ́n kàn má gbé ìlú ẹni ìgbó ní títí tí ẹni ìgbó wà ní tí mọ̀lẹ́rùn kàdà kí ni mọ̀lẹ́rùn ó ní wọ́n ti hàn ní mubarak ẹ̀yin náà máa kún ọlọ́run ti mi lẹ́nu ìkùnkùn kìí sẹ́ni ìkùn ẹ̀yin náà máa kún níbi kíbi tí mo bá wà kìí sẹ́ni ìkùn ó sì tún ní wàtẹ̀lẹ́mù nàálẹ̀ yẹ̀wò máa wọlé wàyẹ̀wò máa amútù wàyẹ̀wò máa ó bàá tó àyíká ọlọ́nà kò máa bá mi lọ́jọ́ tá a fi mi lọ́jọ́ tó máa kú àti lọ́jọ́ tó máa wọ́n mi lè dé lórí sẹ́ni ìlú ẹ̀yìn sì fi lọ́ọ́ kàn máa gbélé ìlú ẹ̀wù bíbélì náà ti àfún rẹ̀ ọ̀sẹ̀ pé ẹni ìlú wọn kàn máa gbélé ìlú tí kálukú tó wọ́n tún gbé kọ́lé àwọn òbí lẹ́yìn wọ́n jọ pọlọwọ́ torí kò dé sí wọn náà torí gbogbo àwọn kẹtọ́ tààrà rẹ̀ náà ń sọ pé fifty thousand ẹ̀rọ in the bible àwọn àtìsí kọ̀ọ̀kan-kọ̀ọ̀kan lọ́nà ẹgbẹ̀rún lọ́nà àdọ́ta ìwọ̀n bíbélì ara rú rẹ̀ náà gbogbo kọ́rọ̀ mẹ́jọra kọ́ máa takura torí ìtàní àwọn kan ló ń kọ́ tàní wọn á ti tẹ̀bẹ̀rẹ̀ sí irun fún káwọn ọkọ tí ọjọ́ ra kò lè jọra wọn bí ìwé ìtúrò ti tẹ̀ ẹ́ náà omi ẹ̀sẹ̀ déédéé omi ẹ̀sẹ̀ déédéé irọ́ máa ń pọ̀ ní ìwé ìtúrò nítorí délé ọlọ́wọ́n ni yá ìgbà ìrẹ̀ ìgbà òdodo lọ gbọ́ àwọn ọmọ ọ̀gbọ́n àti tó wà sára lẹ́sẹ̀ tó lọ sí ìpínlẹ̀ pọ́ọ̀lù pátá ọ̀gá èèyàn ti ra rẹ̀ ọlọ́run bọ́ sódodo jòdodo mú ọlọ́ni ẹni mùsàwáfì èmi mùsàwáfì kà ìsàwáfà rẹ ìsàwáfà àwọn olùmọ̀wá wọ́n ní ìsàwáfà yìí á ọ̀rọ̀ pọ̀ parí àkọ́kọ́ lọ́rọ̀ ìtúsọ ìpèpèlè ààyè ti tàkàdìmọ́ wọ́tà àpè pèlè ààyè ti tàkàdìmọ́ wọ́tà àpè igi nu àyà yìí ọlọ́run ti ń tọ́ yẹ kọ́ wá sẹ́yìn kó fi síwájú kò sì sí tó burú bẹ̀ ọ́ nítorí pé ibi tí ọlọ́run fi sú ọ̀rọ̀ kọ́ ń bì ní wá o wàlúwàwù hàfùn láyà tọ́sí tẹ̀sí wáwù tó bá ti wá náà rẹ̀ kò túmọ̀ sí pé èyí tó tẹ̀lé ọ̀rọ̀ dàgbọ̀ ló tẹ̀lé lé nípa ti tẹ̀lé tẹ̀lé ni jẹ́ àdéhùn wàhámù kò túmọ̀ sí pé zayd lọ kọ́kọ́ wá lẹ́yìn náà ní amúr wá ọkàn túmọ̀ sí pé a fi so ọ̀rọ̀ pọ̀ ni. torí ẹ̀ kí ni tẹ̀sí mọ̀tà akéèrè fún wa ń bẹ̀ wọ́n ní tẹ̀sí mọ̀tà akéèrè fún wa ń bẹ̀ òun náà ní pé yā Īsā innī rāfi'uka innī rāfi'uka wa mutahhiruka mina alladhīna kafarū. وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ومتوفيك يا عيسى إني رافعك إلي ومطهرك من الذين كفروا ومتوفيك كباية سليم في وعيسى ما في قار ونيري إني رافعك إني أودي الله ومطهره ومطهرك من الذين كفروا ما تفهم ما أقول قول الله أن يكون وتوفي قاو ومتوفي أو أستني أن يرد معه قاو يكتب معي ما أقول له استمعني ما تفهم màá gbọ́ ọ la kú lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe púpọ̀ wọ́n mú tẹ̀wọ̀ fíìk lẹ́yìn rẹ̀ wá wá sẹ̀mí kí wọn àpàdà bá ẹbí rẹ lórí eléyàwó olùmọwájú àyà yìí kan náà ti tọ́ka sí pé lẹ́yìn tọrọ bá gbé lọ sí sánà tó padà wọ wọn pé yọ ìyẹn pé wọn rí sá nínú ní ọkọ máa gbé ọ sí sánà wọn mú kọ irú kàmínà lẹbi ìnàfẹkọrú máa wá sọ ọ là lọ́wọ́ àwọn ẹni tó sá ìgbàgbọ́ tó fẹsẹ̀ púpọ̀ wọn mú sáwọ fíìkà máa ti pa ọ ìyẹn ní pé torí kò ní kú sánà ilẹ̀ nílùú ìyẹn ti sẹ̀mí ilẹ̀ náà ti nílùú ìyẹn ti kú tó ìwà ìwà pa ọ ìpa ọyùn ó túmọ̀ sí pé kí ni ó tún padà sórí ilẹ̀ máa wà pọ̀ tẹ̀sí kan wípé tàkìdìmù wọ́tà àkè tọ́ba ní gbólóhùn rẹ̀ wà. Ah, فأرى الله تصيفين ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى nísìnyí ولولا كلمة ولولا كلمة لولا حرف امتناع للوجود أي ما كان لزاما لوجود كلمة سبقة من ربك وأجل مسمى ولوجود أجل مسمى لم يكن لزاما ìtumọ̀ ayà yìí tí o bá sí gbólóhùn tó ti síwájú látọ̀dọ̀ olúwa rẹ ni o bá di ọ̀rọ̀ ẹ̀ kọ́kọ́ pa wọn o bá di ọ̀rọ̀ ẹ̀ kọ́kọ́ ká wọn kí o ní kíkẹ́ pẹ̀lú bí wọ́n ti ń ṣe yàn. ọ̀dà wà á jẹ́ lọ́nà mọ́sánmà àti ìgbà tá a ti dá ibi kò ní tàbí tá a ti dá fún wọn nígbà náà wọ́n tí bá ti máa tún máa yà mí wípé tí o bá ti gbóná tó ti síwájú látò gbogbo ẹlẹ́gà rẹ o bá jẹ́ ọ̀ràn ẹ̀ kó pa ọ̀ràn ẹ̀ àti àkókò dáadáa lónìí tù. ìtumọ̀ rẹ̀ ni pé sàkúndé mi lọ náà kìlọ̀ wàlẹ́wùlẹ́ kẹ́lí máa tún sábà fásitì rọ̀ bí káwa ẹ̀jẹ̀ ló ló sánmà lẹ́kẹ́ ẹ̀rẹ́dẹ̀dà báyà ti wà. ike o bá ti gbóná tó ti síwájú látò tiwa ti dɔkun da kiyama láwọn ìjọ anabi muhammed sallallahu alaihi wasallam wa ajalun musamma bí wàá ti fi fi fi ọlọ́run ti sọ fún òun nípa kálukú kọjọ kú ló tó pé lẹ́tọ́ àdàlẹ́dà bàbá tí ọ̀ràn rẹ̀ ti ká mú wọn kó ló dé pẹ̀lú. tẹ̀lé ìtàkùdí mọ́nú wọn dáa fẹ́. torí tí ọba jẹ́bẹ̀ bọ́dọ̀ ọba ti wá ní. ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجلا مسمى. فوانا نسمع bàbá dájú pé tí o bá ti gbólóhùn tó ti síwájú kò bá jẹ́ dandan pé ká pa wọn àrùn kò bá sì jẹ́ dandan pé ọjọ́ tá a dá fún wọn náà ọjọ́ ọjọ́ wo la dá fún wọn kò sí gbé ẹ ti pa wọn pé kò bá ti contradiction ṣùgbọ́n tó máa yà ní wàlẹ́ òwúlẹ̀ àgbẹ̀lẹ̀ ìgbàgbọ́ sọ́kọ̀ fọ́tìmẹ̀ rọ̀bìkà wà ájẹ̀lẹ̀ mùsànmá lẹ́kẹ́ẹ̀dà lè dà. nǹkan méjì ni òsì kọ́nà ọ̀pá wọn àkọ́kọ́ ni kí ni kẹlẹ́mẹ́tọ́n sábà pàtó ọ̀rọ̀ tó ti síwájú pa nípa wọn nítorí àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá ẹlẹ́ẹ̀kejì kí ọjọ́ fúkálukú òkè àsìkò tá a dá kù. tó bẹ́ẹ̀ náà ni wọ́n ti fi tafsira àyà ìgbẹ́ yá Ìsá inni mutawaffika wa rafi'uka ilayya wa mutahhiruka min alladhina kafaru fihi taqdimun wa ta'khir تقديره يا عيسى إني رافعك إلي ومطهرك من الذين كفروا ومتوفيك. ترى فقط بالك èmi ń gbé ọ lọ sí sánà màá gbọ́ ọ là kúrò lọ́dọ̀ àwọn olùdá ìgbàgbọ́ màá wà pa ọ. torí àwọn olùmọ̀ àdìgbò tó sí wọn ní tó bá jẹ́ pé tẹ̀sí mọ̀tà kéèrè yìí lọ́ba ṣẹlẹ̀ áyà yìí kan náà ẹ̀rí ni fún gbogbo àwọn ẹni tí ń jàjà gbé là tó ṣe kí wọ́n tẹ̀ra àwọn ẹ̀ṣẹ̀ bọ́pá lóbi ètò òní padà wá. màá bí ọ lọ màá gbọ́ ọ là kúrò lọ́wọ́ wọn màá pa ọ máa kọ́ ní ẹni gbogbo àti bá tó padà sókè pẹ̀ eléyìí jẹ́ tẹ̀sí ẹ̀ka tẹ̀sí kejì oníṣẹ́ kò sí tẹ̀sí mọ̀tàkì kò sí wà náà kí wọ́n á lè fi máa rẹ̀ wọ́n lè fi máa rẹ̀ wípé yá Ìsá ìní mọ́tàwá fi ọ̀rọ̀ oríṣiríṣi àwọn kan ní mọ́tàwá fi kà ìní mọ́mí tó kà máa pa ọ́ ìní mòmí ìtúkà máa pa ọ́ wọ̀rọ̀ ìrúkà máa fi ọ lọ sókè wọ́n sọ èrò kẹ́mi lẹ́lẹ́lẹ́ ní sọ́fọ́rú máa ti fọ́ ọmọ kúrò lọ́dọ̀ àwọn aláìsàn máa gbọ́ ọ̀la. tó nígbà tó wá pa ìgbà mélòó ló ti pa wọ́n ibùdó mọ́lẹ́fẹ́ òun ní ọlọ́run rẹ̀ fún wákàtí mẹ́ta. pé ọlọ́run gba ẹ̀mí rẹ̀ fún wákàtí mẹ́ta àwọn míì àwọn ní rárá wípé ọlọ́run gba ẹ̀mí rẹ̀ fún wákàtí ni gẹ́gẹ́ bí Muhammad ibn Ishaq bàbá òní síra ti sọ wákàtí lọ́lọ́run ti gbẹ̀mí rẹ̀ lẹ́yìn tó wá gba wa gbẹ̀mí rẹ̀ fún wákàtí mẹ́ta àwọn alákọ̀ọ́kọ́ sẹ́yìn lọ́lọ́run gbẹ̀mí wọn ni àwọn oníwákàtí mẹ́ta wọn lọ́nà gba ẹ̀mí rẹ̀ wákàtí mẹ́ta tó mọ̀rọ́ fún àbòjú rẹ̀ sẹ́nà lẹ́yìn rẹ̀ lọ́nà tó lọ sí sẹ́nà. àwọn oníwákàtí méje wọn lọ́nà gba ẹ̀mí rẹ̀ tó mọ àṣeyá ọ̀gbọ́n ọ̀wọ́rọ̀ fà lẹ́yìn rẹ̀ lọ́nà tó wá fi ẹ̀mí padà sí lára tó tún ti tẹ̀gbẹ́ lọ sí sẹ́nà ọ̀rọ̀ àwọn èèyàn kejì nù. ọ̀rọ̀ orí kẹta nínú àwọn tó sọ pé ọlọ́run gba ẹ̀mí rẹ̀ wọ́n ní ọlọ́run gba ẹ̀mí rẹ̀ nígbà tí ń gbé nígbà tó gbé lọ sí sámà nígbà tó gbé sámà sá lọ́run gbẹ̀mí ẹ̀ kíkẹ́ ní ìṣòro kú lọ́wọ́ ọlọ́run bá wà jùlọ yọ wà nígbẹ̀yìn eléyìí ọ̀rọ̀ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ àwọn tó pé pípa lọ́lọ́run ọba pa bẹ́ẹ̀ máa gbé ọ lọ sí ọ̀dọ̀ mi sókè lọ́dọ̀ mi kọmọkọ erùkọ mi lẹbi lẹbi náà sábà máa kọ ọ làkúrò lọ́wọ́ àwọn ẹni tó ká ìgbàgbọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ní inú àwọn tó sọ pé kò sí pé wọn ti ọ àtiwájú ètò ẹkún ti sẹ́yìn àwọn ní tìmọ rẹ nìkan lọ pa nínú àwọn tó ti tẹsí rẹ ní Abdullahi bin Abbas rọbì lọ wà nùnà ṣùgbọ́n náà àwọn tí gba tẹsí rẹ wọlé àwọn tí wọ́n túmọ̀ rẹ pé fún ìgbà mélòó lọ́nà kópa sẹ́wọ̀n fún ọlọ́run kà sí ìwádìí fún wọn so ẹnìkan ní wákàtí mẹ́ta lẹ́yìn rẹ̀ lọ́lọ́run gbé lọ sí sọnà ẹnìkan ní wákàtí méjì lẹ́yìn rẹ̀ lọ́lọ́run jí lọ gbé lọ sí sọnà ẹnìkan ní lẹ́yìn lọ́lọ́run gbé sí sọmọtà lọ pa. ọ̀rọ̀ orí kejì yà Ìsá ìní mú tẹ́wọ́ fèé èmi múnawémúka èmi múnawémúka wọn ní kò sí tọ̀fí mùsàkéè ìwọ́n mùsàkéè ìtumọ̀ rẹ̀ ní pé èmi ó kàn ọ́ lóorun màá kàn ọ́ lóorun níbi ìtumọ̀ ayà yẹn nítorí pé alùwàfáàdù alùwàfáàdù àtàwáfí wọn máa ń lò fún ọ. ọlọ́run bá ní وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار وهو الذي يتوفاكم بالليل ọlọ́run ọba lọ́ba tó máa ń lóru ó sì máa di ẹ̀sìn lọ́fẹ̀ẹ́ يتوفاكم بالليل فقالوا أنا فقالوا أنا فقالوا أنا أسلم بوسائل wọ́n tún máa rẹ̀ pé ẹnì mùtọ̀wọ́fẹ́ èmi ń kún ọ lóorun. tọ́ ẹ̀ríkà ní ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith ṣé máa ti jí wọ́n máa sọ pé alhamdulillahi alladhi ahyani ba'da ma amatani. ẹ̀yìn fún ọ náà sọta mi ti sáyé ẹ̀yìn tó ti pa mi oorun yẹn kọ ikú náà èmi ó kàn ọ lóorun àwọn kan tó sùn máa rẹ èyí ti ṣe nǹkan fanfa torí pé ọba ti sùn kò ti kú tó bá wọ náà ní ọkọ tó padà. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها eléyìí túmọ̀ sí àlùmọ̀wàfà a máa túmọ̀ wọn bí ọlọ́ọ̀ a máa gba àwọn ẹ̀mí nígbà sákòókò ni wọ́n bá tó àwọn ìsákòókò wọn bá ti dì tó nígbà tí wọ́n bá tó àwọn ìsákòókò wọn bá ti tó ọlọ́run a máa gbẹ̀mí wọn bá wọn bá tó ó túmọ̀ sí pé ẹ̀mí wọn wà ta fún ọ̀tá lọ́wọ́ ọ̀wọ́ lọ tó bá wù yóò lè jẹ tó bá wù yóò mú lọ. tọ́ eléyìí jẹ́ gbèsè jẹ́ ń bẹ̀rù a ti ti mà wípé oorun àbúrò kù ni ọmọ ẹ̀yà kù ni nítorí pé wá nínú sunan Daraqutni rahimahullah ta'ala bí wọ́n fi àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nípa àlùjáná pété ìyẹn máa ń sùn láàlùjáná àbí sùn ẹnìkan lómi ní ti ti búkú pé insha Allah tó bá wà àlùjáná wọn máa sùn tó àwọn sàbí wa bí ìdí wọn máa ń sùn láti jẹ náà àbí wọn sùn láti jẹ náà. فقال النبي صلى الله عليه وآله وسلم لا قصور لا الجنة kílódé anáwó akọlùmọ̀ọ́ wọ́n ti rí pé wọn ọmọ ẹ̀yà kú ni wàlìjẹ́nà fúlẹ́ ọmọ tẹ̀sí à àlìjẹ́nà tẹ̀sí rìn kò sí kú bẹ́ẹ̀ òun ọmọ ẹ̀yà kú ni kò sì sí kú láìsẹ̀ torí délé ẹ wá pé kò ní rẹ̀ àlọ́rọ̀ àlùjẹ́nà dàbí ọ̀rọ̀ ilé ayé mi ọ̀rọ̀ àlùjẹ́nà dàbí ọ̀rọ̀ ilé ayé mi. tọ́ eléyìí o ti jẹ́ tẹ̀síìrì kan tẹ̀síìrì kan ni pé màá pa ọ́ tẹ̀síìrì mi ni pé kí ni màá fún ọ lóru tẹ̀síìrì kẹta ẹni mo fíìkà ayé ẹni kọ̀ọ̀bẹ́kùkà ẹni kọ́ ọbẹ̀ wò ká èmi ọ̀ gbà ọ́ màá gbà ọ́ tálóni wa ọgbà ọlọ́run bá kàtó ni ọgbà tó túmọ̀ sí kọ́gbà ẹ̀mí rẹ̀ o tó yé nítorí pélédé lárúbáwá wọn máa sọ ike tawafaitu maali min fulan tawafaitu maali أي قبضته توفيت مالي من فلان أي قبضته kíkẹ́ mọ gba owó mi lọ́dọ̀ lágbájá tawọ́fẹ́ ẹ̀mí mu tawọ́fẹ́ kà kí màá gbà ọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà sọ̀rọ̀ ìdílé arúgbó akéke ni tawọ́fẹ́ ìtumá ni mi kúlẹ̀ kété pé mo pa owó mi o ó sì pa owó yọ wá di pé kò sí má a ah, توفيت مالي أي قبضته مجبور هل توفيت مالك منه تذكر له توفيته مجبع تقول إني متوفيك إني أبا طب اللي تقول لي تفسير مين تسوانا عبد الله ابن عباس رضي الله عنهما نعم. اللي الإمام الطبري اللي صار الإمام القرطبي اللي ما صار títí kìí ṣe kọ́lọ̀ ń pa kìí sì ṣe pé ọlọ́run ọba fún lóorùn ìwọ́n tó ṣẹlẹ̀ ní ti ọlọ́run gbà á ẹnì ń sọ̀rọ̀ sí ìkà máa gbà ọ́ kò gbígbà lọ́lọ́run ọba gbà kìí ṣe kọ́ pa gbígbà lọ́lọ́run ọba gbà kìí ṣe kó fún lóorùn wọ́n wọ́n sọ pé insha Allah. يا عيسى إني المتوفي èmi màá gbà ìwọ àyíká sẹ́nu kí nìṣẹ́ ni tí wọ́n ń jáde jẹ́nu rẹ̀ ń kó sẹ́ tí ń sọ pé ànábì Ìsá ní padà ó ti kú ó ti lọ́rùn náà fi ń tanra rẹ̀ jẹ nàbí ọ̀tanra rẹ̀ jẹ tó tẹ̀sí ìrìnà lóríṣiríṣi tó wà pa rẹ̀. àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ó ní kíkìnì wọ́n ti ọ̀rọ̀ kásíwájú ìfẹ́ ọwá sẹ́yìn irú rẹ̀ sì wà ní àlùkò hàn ó wà ní ìlà bá wọn. wípé wọ́n ẹ̀ṣá ìtumọ̀ rẹ̀ ní pé màá pa ọ́ àti ìtumọ̀ rẹ̀ ní pé màá gbé ọ lọ sí sọ́mà màá gbọ́ ọ lọ́wọ́ àwọn tó fẹ́ pa ọ́ màá pa ọ́ ẹ sì pé màá pa ọ́ ń bọ̀ bá ti padà sórí ilẹ̀ ní pípa ọ́. tó eléyìí ọjọ́ tẹ̀sí ẹ̀ka tẹ̀sí eléyìí ti pé kò kù àbí ẹ̀kọ́ ni ti ti padà bọ̀ tẹsíìrì kejì oní ẹni kan sọ pé báyà ti wá náà àwọn kan ní wọn fi tuma rẹ pé màá gba ẹ̀mí rẹ màá pa ọ màá pa ọ tó màá wá gbé ọ lọ sí sẹmà yẹn ni ó kú rẹ lọlọ gbé lọ sí sẹmà mo rò pé yín lẹ́yìn rẹ màá wá màá gbé ọ lọ sí sẹmà màá gbókù rẹ lọ sí sẹmà yẹn tó màá wá sọ lẹ́yìn tó ti pa lọ́wọ́ àwọn ẹni tó fẹ́ jọ tẹsílì mi sọ pé màá kó sùn ni màá jó sùn màá bí ọlọsí sánà màá gbọ́ lọ́wọ́ àwọn tó fẹ́ pa ọ tẹsílì mi sọ pé hmm, màá gbà ọ màá gbà ọ tí mo bá gbà ọ màá wá bí ọlọsí sánà tó ti wà lọ́dọ̀ mi màá gbà ọ màá bí ọlọsí sánà màá sì gbà ọ lápò lọ́wọ́ àwọn tí fẹ́ pa ọ ẹnì kí tẹ̀síìrì tí ìmáàmù kọ̀ọ̀bá ní mú tí ìmáàmù kọ̀ọ̀kọ̀ bí mú lọ́dà kìí ṣe pípa ìkótùkù kìí ti ṣètò oorun kìí ṣe ti pípa kótùkù kìí ti ṣètò oorun. sábà sábà sọ pé tó oorun àǹfààní tó lè wà ń bẹ̀ ní wípé ìgbà tó máa ń gbé lọ sí sẹ́mà lọ́yà kọ́mọ́bà rí ìnira àmọ́ ìnira wọn ni ó pè ọba ti fi ní lọ́kàn balẹ̀ iná ló fẹ́ gbé lọ sí sẹ́mà. bákan náà sábà sọ pé ìtumọ̀ rẹ̀ ní ọ̀pá ẹ̀ ọ̀gbẹ̀mí ẹ̀. kí á ní àǹfààní tó tún á ó ti kú o kí á ní àǹfààní tó sẹ́kù tó ń gbòòfù rẹ̀ lọ sẹ́mà. ẹni tó fẹ́ pààyàn tí èèyàn bá ti kú kí ló tún fẹ́ fò gbé èèyàn sí i ẹni tó ti kú tó máa ń nà lẹ́gbàá tó yóò kì wọ́n wọ́n yọ̀ bẹ yọ̀ adájú wọ́n ń tà tó yóò kì kò ní kì tètè wọ́n ní àǹfààní tó wà nù pé màá kọ́ ọ mi lẹ́yìn náà màá di ọ lọ sí sẹ́mà kí ni ìtumọ̀ pé kó ń gbé lọ sí sẹ́mà lẹ́yìn tó ti kú tàbí òye wà torí ẹ̀ tó ti jẹ́ pé tẹ̀síìrì ike màá gbà ọ́ màá gbé ọ lọ sí sẹ́mà màá gbọ́ kú lọ́wọ́ àwọn ẹni tí tó fẹ́ ọfẹ́ tó púpọ̀ òní tẹ̀síìrì tó dúró lórí ìfẹ́ yẹtí pé tùmọ̀ rẹ̀ ń fi máa gba ẹ̀mí rẹ̀ àyàfi tó bá yẹ kó léde lágbáwá tọ́lọ̀ fi ń bá wa sọ̀rọ̀ àtàwá fi kò ní tùmọ̀ ní ìlú ti kú lọ ajẹ́ pé gbogbo ẹjọ́ ti sọ ti kú wọn sì kó sọ̀rọ̀ dìde má wọn kàn kú lálẹ́ síbẹ̀ àdúrà ẹni tó sọ pé ní mùtọ̀wáfíkà pípé ó náà ní dáadáa adé pé allah yẹ tó fọlẹ àwùjọ sàhìnà mọ̀ọ́dẹ́hà kọ̀lẹ́sì lọ́sẹ̀mù fi mọ̀nà níhà ayé tọ̀wọ̀fá àfi mọ̀nà níhà adé pé kó túmọ̀ rẹ̀ mọ́ tọ́nà tó kó máa ń gbẹ̀yìn wọn gbà wọn bá sùn wọ́n tún padà táyé bákan náà kọ́sọ́ ìtumọ̀rọ̀ náà fún wa ó wọlé yẹ tọ̀wọ̀fá fún bi lẹ́yìn wọ́n yẹ àlẹ́ mọ́ ó sì máa ń tẹ ẹ̀kọ́ láti gbígbẹ̀mí láyé òṣìṣẹ́ ìmọ̀ ìdè mọ́ làwọn ṣe eléyìí ti máa ti náà yẹn ọlọ́run gbé lọ sí sẹ́mà ọlọ́run gbé lọ sí sẹ́mà tó ń tẹ̀mí rẹ̀ ó gbé lọ sí sẹ́mà tó ń tẹ̀mí rẹ̀ àmọ́ tí wọ́n ti ké túpa lọ́lọ́run pa ọlọ́run á gbókù rẹ̀ lọ sí sẹ́mà níbi yóò ti padà wá gbẹ̀yìn ìgbà ìgbà náà lọ́lọ́run ti fẹ̀mí sí lára òun túmọ̀ sí pé òun ikú ẹ̀mí lónìí ikú ẹ̀mí ló ikú ẹ̀mí sì tọ̀ ikú ẹ̀kan náà sì ni ó yọ sẹlẹ̀mù aléyẹ yẹn wọn máa wọlé tù wọ̀nyẹn wọn máa àmúṣù wọ̀nyẹn wọn máa rúbà tó àyà tọ́tọ́ ife wọ̀sẹ̀lẹ̀mù wọ̀sẹ̀lẹ̀mù wọ̀sẹ̀lẹ̀mù wọ̀sẹ̀lẹ̀mù aléyẹ tọ́tọ́ pé yọ máa àmúṣù àyọ̀ máa wọlé tù wọ̀nyẹn wọn máa àmúṣù wọ̀nyẹn wọn máa àmúṣù sáyẹnìyẹ tẹmẹ kó sọsọ bẹ ó sọ pé ọlọ ọlọpọ máa bá mi lọ́jọ́ sí má bí mi àtọjọ́ sí màá fún àtọjọ́ sí Ọlọ́run kò ní ṣe kò kúkú méjì ikú kan ikú kan ló kò tí kù mo yẹ wa ikú kan ló tó náà lànà bí ẹyin sáà náà tó ti sọ ń bè nínú Al-Qur'an فلما توفيتني كنت أنت الرقيب عليك nígbà tó ti gbà mí tọgbà mí tọdọ ìwọ ló kù tó mọ títí wọn tó ọmọ tí wọn ṣe lọ ọmọ tí wọn ṣe ọ̀rọ̀ mi tí wọn ló dodo àmọ́ bá wọn tó àgbélé òdodo tí wọn sì wọn jẹ lẹbẹ ọlọ ìlú tó dé ó túmọ̀ sí pé ẹ̀kọ́ mẹ́mẹ́ o yẹ ọlọ́run gbé lọ sókè tó ń tẹ̀mí rẹ̀ wọlé kí ńlá ìlúmọ̀lẹ́kùn bí máa yẹ jèrè kọ́mọ́ntì lọ bí wọn lọ ẹrú kan nínú àwọn ẹrú ọlọ́kọ̀ máa ń tọpa àmọ́ tó bá wọn náà lò lè fún òṣìṣẹ́ rẹ̀ mọ̀ nígbà tó wà ní kéèpẹ̀. níta nẹ́bẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ sí láàrin wa láti gbókè ẹsẹ̀ lọ ìgbà tí ti ta nẹ́bẹ̀rẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam ìgbà tí nẹ́bẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ sí láàrin sí láàrin wa falamma tawaffaitani kunta anta raqiba alaihim nígbà tó wá gbà mí sọ́dọ̀ ìwà ló kú tó mójútó wọn ní òsì láàrin ọmọ tí wọn ṣe torí ẹ ẹ ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe ẹ̀mí mímá sani bí sábọ kókó. wọn láì kí ẹ sọ pé ń bẹ pẹ̀lú ẹ̀mí rẹ̀ kò sí gbọ́ àwọn bẹ́ẹ̀ ní bẹ pẹ̀lú ẹ̀mí rẹ̀ àmọ́ wà ń lẹ̀ pẹ̀lú yín pọ̀ sílẹ̀ lọ́wọ́ pẹ̀lú kò sílẹ̀ pẹ̀lú ọlọ́run gbé lọ sí sọ́nà. tọ́ ṣé gbogbo ẹni tó bá tẹ̀ ṣé kílẹ̀ náà lọ́wọ́ pẹ̀lú ṣé gbogbo ọ̀rọ̀ sáńsọ lórí ilẹ̀ lọ́gbọ́n yìí náà wọn ò lè tó ẹlòmíín sọ̀rọ̀ bí tọ́wà tó gbọ́ torí kò gbóhùn sókè débi tó ti gbọ́ à ń bọ́ sí bọ́ sí pé àìmọye ọ̀rọ̀ lọ gbọ́ tó ẹ kí wọ́n sọ ń bomi tó sì lẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé wọn kàn ra wọn jẹ ọmọ ìrírí ká ọmọ ìjẹ lọ ẹnìkan wá pé láti tó ọdún náà ti gbé lọ sókè ẹ ti pé ń bẹ ẹ̀mí ẹ̀ fá tí kò ti dàgbà gan báyìí ẹ̀ how many thousand years náà irọ́ fún yìí two thousand plus tí bàbá yẹn fi dàgbà báyìí la àní wọn tún gbé àlejò yìí dá padà nígbà tó lọ́wọ́ bá fẹ́ kọ́ ọ́ dá padà yọ wà ní káhìlá káhìlá láti rí yẹ. ترك ليس الأمر في السماء كالأمر في الأرض أرى السماء دابي أرى ìdáni máa ń lọ ìdáni máa ń kpọtù máa ń tù máa da pé kìnnì kan wọ́n jẹ ráìsì wọ́n jẹ màkàrónì kékeré àbí òye wa tó <laughs> torí délé ọ̀rọ̀ sọ́mọ yàtọ̀ sí ọ̀rọ̀ yẹn nígbà tí wọ́n ti sọ ànábì ìsà kalẹ̀ nígbà tí wọ́n ti sọ àwọn àdàbà rẹ̀ sọ. tọ́ eléyìí ni tẹ̀síìrì ayà yìí ọlọ́run bá wa ó ní. يا عيسى إلى عيسى إني متوفيك إن أبقى وصدر ورافعك إلي ما أبقى لسكي وصدر فهو تأكيدنا تأكيد وسم مسلم سلطان جادي متوفيك ما أبقى تريد من يوم يوم قال يوم الله ẹnìkan á ti wúkẹ́ tí olóòtú ṣẹ̀ṣẹ̀ ń káṣá kúkú gbé lọ sókè kó kò lè sọ pé gbogbo wọn rúru rárá fún ọ rárá rúru fún ọ pààrọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fi sáǹpù mi hàn wá yìí tó yẹ wa kò fi sáǹpù mi hàn wá sáǹpù mi ìdánilẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n lé sẹ́ńfẹ́ mu anabi sallallahu alaihi wa sallam gbègbè ọ̀dọ̀ alu wọn bá wọn jẹ alẹ́ mi bẹ́ẹ̀ yẹn ayé ẹ̀yìn dẹ́tà wọ́n mi kọ́ sí ẹ̀yìn dẹ́tà fi ṣe iná sáǹpù pọ̀ lọ́dọ̀ rẹ̀ lọ bí ọpọlọ yàrá sáǹpù mi tuntun níta lẹ́bi ló hàn àlẹ́ ìṣẹ́lá rẹ̀ torí pé àwọn wò pé ló hàn yìí àtijọ́ máa rí mi kogoro ọlọ́run tó bá lẹ́bi ló hàn kó sí omi another sample. so anabi náà asọkọ ju omi gbogbo akọdá ọdún sí ẹ pé ọba ti mọ fún dẹkẹtì agbẹbi náà lẹsẹ ṣe ti káwọn ọmọ abẹ́rẹ́ lápòjù ṣùgbọ́n àwọn ẹ̀rọ àti ìpínlẹ̀ àwọn ọmọ ní tẹ̀síkọ̀rọ̀ mi náà lẹ́yìn náà tẹ̀síkọ̀rọ̀ mi kò ní kọ́má tẹ̀síkọ̀rọ̀ mi. àyè máa tó wá ẹyẹ àwọn náà bọ̀ oúnjẹ ẹ̀rẹ́ tó wá sí ẹyẹ. pápá lọ́kọ̀ọ́jú lọ́kùnrin ọ̀kọ̀ọ́jú náà. sáàpù mi ìjà lẹ́bi wọ́n fi kánakánà wọ́n sọ sínú náà tí wọ́n dá tó ti báwọn fún òde súnmọ́ bẹ̀rù òṣìṣẹ́ àlùbọ́wọ́ aláwòrán èèyàn tó fi sọ fún ọdún òṣìṣ wọ́n ti sọ bẹ́ẹ̀ léwu pé ẹni tó bá tẹ ẹni tó bá tẹsẹ̀ ńlá ó yẹ jìyà ńlá ọ̀pọ̀ àwọn ọlọ́run àwọn àwọn ọlọ́run wa sùn àwọn ò lè gbára wọn lẹ̀ ẹbẹ rí nǹkan bẹ àwọn ọmọ ẹlẹ́yìn Ọlọ́run àwọn aláwọn ọ̀ràn Ọlọ́run lọbọlọrọ bá lè gbára rẹ lẹ tó <laughs> o fi jẹ pé àwọn ẹsẹ ń sẹgbọn òun ò lórí tọrọpọlọ òtítẹ sànẹbi Ibrahim aleyhi sẹlẹ ni wọn á fi kànàkànà obìnrin náà wọn da iná yìí lébi tó gbogbo tó bá wà lẹ yọ lọ ni tó ìnáwó yẹn ti sọmọ sọyìn abẹ ìrọ̀lẹ́ ó ti ṣe kọjá pé iná ojú òfin kẹ ní oṣù tó kò ní tètè gbà wọn fẹ wọn aṣọ sáàyè gbogbo náà wọn náà wàá sátẹyìn wọn wò wọn so wọn á lọ wọn dunu pé yẹ ká máa rí bí oúnjẹ ó ti rí tó dàtú ẹ lórí ewúrẹ́ mọ láti ọsùn tí ìdí ẹsẹ ọlọ́dún ní ìrọ̀lẹ́ ìdíje ẹ̀yìn náà ìdájọ́ ọ̀sọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ ṣé kí ẹ ti ọgbẹ́ ká fẹ́ pààyàn ọlọ́dún kú omi ìbọn وسلام على إبراهيم وأنا جنجو تجوني تجوني تلاتيا فأنا إبراهيم عليه السلام ففي سامبو من شنو tọ Ọlọ́run ti sampo mi lélẹ̀ fún wa tànàbí Musa àlejò sẹlẹ nígbà tí fúlàwọn náà ké ha lónìí ló máa gbà tẹnifá nàbí Musa náà wọn ti náà wojú ẹ kékeré ni ìwú ọyọ máa fi bóòrò ní ọdún lórí ìwúlọ bàbá rẹ lórí tẹ̀wọ́n ò pe fúráwọn náà lórí ipò náà ti múra àmẹ́tò musa olóògbé ìwọ fúráwọn náà ń lẹ́kẹ̀lẹ́ lọ sí bọ́ọ̀ òun òun ní abọ́dá kò wí náà ẹ̀yẹ fúráwọn ọ̀yá àwọn ogun àmẹ́tò musa ti dojú kọ odò òkun ńlá ọmọlẹ́yìn tẹ̀wọ́n kí àwọn aṣáájú bá ní àmàdájú ọmọlẹ́yìn kọ́ à ìmánì bá wà lórí ma wo pé kọ́mọ̀jọ pé wàlá ìjọba ń wò pàpọ̀ rẹ̀ sọ̀rọ̀ láti ọ̀rọ̀ kẹ̀kẹ́ ìgbà nípa ọ̀rọ̀ sí ọ̀gá ọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbà tó. wọ́n ń wo ìpàpọ̀ àlẹ́lẹ́ musa alẹ́ sọ̀rọ̀ wọ́n ní kó dojú kọ òkun. wọ́n tún wọ́n ìwọ́n ní kura wọn yá musa ẹ̀ẹ́dì náà lẹ́nu sọ̀rọ̀ sórí ìtura ọ̀nà ọ̀bà wà náà sẹ́yà pé olúwa mi bẹ pẹ̀lú mi ọkọ nàmọ́ mi àkọ́yà tètè kọ̀ nàmọ́ ni orí òkun òkun là ń wọ wá sí ìfìràwọn ò ṣe dúró dé òkun ò ṣe rọ́ọ̀lù kó la fẹ́ wá wọ̀ nígbà tó lọ́wọ́ wa ni kò so torí tọ́ lọ tó òkun yóò nìkan pọ̀ jù sọ́nà bá ọmọlẹ́yìn ti wọn lẹ́sẹ̀ ọmọlẹ́yìn máa dáràn bọ̀ ga lọ́rùn ọmọlẹ́yìn tuntun máa ń ti yìí ní jìkì tó òdodo náà tó náà sẹ́tù òdodo ni àmọ́ lọ́tẹ̀ yìí òkun la dojú kọ yìí fìràwọnà ní kọ yìí pípa ní fìràwọnà ti fẹ́ pa gbogbo wa kò sí sẹ́ni tó fẹ́ kú àwọn akọkútọ ní òkun nígbà tí wọn á ti gbé bi òkun kọdọ ọlọ́pàá ọlọ́pàá pẹ̀lú ọlọ́pàá tó máa ń lọkùnrin ká fi kọkọ àdùn ó fi kọkọ àdùn òkun ọ̀nà kún sí méjìlá ọ̀pọ̀. sáǹpù ńlá kan sínú àti ètò sáǹpù ẹ̀yàn náà fi ń hàn wá lórí ìdíríjì ikú tó ń bá fẹ́ gbà ẹrú òkun wọ́n mẹ́ni ẹ̀ gbogbo ẹni tó bá ti fáyọ ọlọ́run ọlọ́run máa sọnà àbáyọ fún wọn kọlọ wa ti tẹsí fọlọ pé nínú títẹ ti báyìí gbọmọ kan tó yí ti gbélé lọ gbogbo ẹ lọ́dọ̀ ọlọ́run yìí dìnnà ọmọlọ́run fẹẹ fi hàn wá lórí ìfìdísí kẹlẹ mọfà lágbára lọ́lọ́run ọba yìí kò sí ìtọkẹ tẹsí òsì ntí òsì ọlágbára lórí ẹ torí di eléyìí àná ìlú ká lọ ọlá ìràwọ̀ náà inú wa ń dùn èyí ẹsẹ ní musa ti sáà náà ní ṣe ha ọlọ́run wa ọdẹ wọn ti sọ́jà àtọ́kàn yìí wọnú ẹ̀ fún àti sọ́jà àtọ́kàn wọnú ọlọ́run kò kàn padà sáyé rẹ̀ lóṣù fẹsẹ̀ kó gbogbo àgbọ̀rán náà tó ṣe pé okú ọ̀dọ́ àrùn yakata yakata báyìí lóṣù اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية ọlọ́run wọn là ara ẹ̀ fọwọ́ là ọ̀ torí kò lè bá àjà mi torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà pé fìlà ọ̀nà lè kú èèyàn tó gbóra rẹ̀ yọ̀rọ̀ fún un àlà olúwa ní tọ́ka tó sáǹpù kan tó nù sáǹpù kan náà ní sàmẹ́bẹ̀rẹ̀ ìsáyì àlejò ìsẹ̀lá èyí wọ́n sọ fọ́nà pé á ah, tẹ́tẹ́ ah, ẹ lè ẹ lè kùn wọ́n lóorun ibẹ̀ lè gbé gbogbo wọn parẹ́ fún tó kúta fún tó kí pẹ́tọ̀ gbogbo ẹ̀ tó bá tó bá lórí ọ̀sán náà bí wàá pé wọ́n ti kí kó ti wọ́ lọ èyí ti sọ fọ́nà kó ti ti báyìí torí ẹ ọlọ́mọ ń kọ́ àwọn ẹrù rẹ̀ làpẹ̀lú tó bá fẹ́ ó fẹ́ pa nàbẹ̀ ríta ti sáǹpù mi torí pé ń bọ̀ wá ṣiṣẹ́ kan iṣẹ́ yẹn lákòókò àkókò yẹn ìta àkókò tí wọ́n rán wá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ànábì àkókò tí ó ṣiṣẹ́ yẹn sí náà lọ́gbọ́dọ̀ sí ọ̀gbọ́dọ̀ káyọ̀ rẹ̀ òun náà ní kí máa ń kú tẹ̀tẹ̀ káyọ̀ lọ sópin yẹn wà pàmò sí ìtẹ̀jà yóò wá pa ẹlẹ́dẹ̀ yóò fọ́ àgbélé yóò fi òpin sàǹgbà títí yá lọ́dọ̀ àwọn kèfèrí nítorí pé ńgbà yẹn kò ní gbà kọ̀ọ̀kan lọ́dọ̀ yẹn kankan ilẹ̀ ìlà àti islam islam nìkan ni ọba kọ́dọ̀ tí wọ́n á lọ àdéhùn pé yóò fi hajj yóò tún sí rúmúrà nítorí délé gbogbo wa náà àwọn àdéhùn sàkíkà tó bọ́lọ̀ ṣe ń fẹ́ kókóró rẹ̀ ọ̀jẹ́ nítorí pé ń fẹ́ kí ẹgbẹ̀rún pèsè àìníyì àwọn èèyàn tara díẹ̀ sórí ibú àmú ọwá díẹ̀ nígbà díẹ̀ àmú bí ọlẹ́ akẹ́kọ̀ọ́ àwọn ọ̀gbọ̀rọ̀ èèyàn wọ náà lórí tiẹ̀ tẹnukọ́lọ̀ fàálù nínú ìròyìn ìjọba òní wa ti lẹ́yìn tẹ́lọ̀ ti fi bá a ti ṣe bí sàdáwò ó tún fi bá a ti ṣe gbé lọ sókè sàdáwò kejì àbí ẹ̀kọ́ ni tóró dojú sí gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ kú ó tún padà alẹ́ ìjọ kẹta ilé ìwúlò sùn nígbà tó padà dé nù tó kàn án lọ. torí ẹ̀ ọlọ́run tó fi ṣe àdáwò ńlá ó tún kàn pa fún wọn pé yẹ ọlọ́run níṣẹ́ ẹni tó kú dáa lójú ó lẹ̀ ẹni tó lọ dáa lọ sọ́wọ́ ẹ̀ ṣe ìṣẹ́lẹ̀ náà lẹ́yìn kò ní lára àgbélébùú ẹ̀ bọ̀ báwọn ẹ̀ ẹ̀ bọ̀ rẹ̀ ń tán parọ́ pẹ̀lú Jésù wọ́n rí nítorí pé wọ́n rí pé òun làwọn kàlẹ́ tó sì tì í òní wájú àwọn yìí tó ń torí pé ẹni wájú wọn sọ pé ẹ̀rí báwọn ẹ̀yìn lè ẹtún kó jí kò sì kúrò lára àgbélé kù fa bóòlù tó wá jí wọn ló ti lẹ́yìn ìjọ kẹta wọn pa ìjọ jùmọ̀ ìjọ sunday ìjọ kẹta nù jùmọ̀ sí sátidé ọjọ́ sátidé sunday ọjọ́ kejì yóò lè gba àdúgbò ìjọ kẹta ẹ̀rọ fi rọ́ọ̀mù ẹbí rọ́ọ̀mù àbí bẹ́ẹ̀ kọ́ ni ìrọ̀rùn ẹbí rọ́ọ̀mù ọlọ́mọta alókù rọ̀ ọlọ́ni وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة síwájú ẹni yẹn ọlọ́run ọba wa ó wípé sísọ sáńsọ fún àwọn fún anábìrì sá ẹ̀rọ rẹ̀ sọ̀rọ̀ fún àwọn ìyàwó ti sọ fún àwọn pa àwọn ìyàwó ti sọ fún àwọn màmá gbélé ìrọ̀lọ́ ọlọ́ni ìwọ̀n kó fèrè yín wọ́n kọ́ wòlé ìmọ̀ àlẹ́ àmọ́ ìyẹn lọ́bọ̀ sẹ́ni àwọn míì nínú tọ́ka tó kàn sí géètì fún wa àìgbàgbọ́ àti lọ́sọ̀ ń pa mẹ́mọ́rí àti oṣù ìdìnnà wọ́n kọ́ wòlé ìmọ̀ àlẹ́ àmọ́ ìyẹn lọ́bọ̀ sẹ́ni àwọn míì àti sísọ tí na sọ fún àǹfààní fún ọmọ mọ́ríyàmù àti ìṣòro sí ọlọ. wọn máa kọjá lóhùn wọn máa kọjá lóhùn wọn lè kí n tó gbé àdàwọn. ọlọ́ni wọn máa kọjá lóhùn wọn pa ọ wọn máa sọ̀dọ̀ kó wọn kọ́ máa gbélé kó wọn lè kí n tó gbé àdàwọn. níṣẹ́ ni àjà ẹ̀yìn àtọ́jú rẹ̀ sùn. ìṣojú ọlọ́gbà wọ̀rọ̀ ọlọ́ni wọ́n máa kọ́sẹ̀lú yẹ́kìnà ọ̀pá nítọ́ta ọ̀pá lójú ọ̀dá wọn náà lójú àmọ́ sẹ́yìn mọ̀ pé àwọn ibi máa parọ́ ìfẹ́ kí wọ́n máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ìbẹ́ ló ti jẹ́ pé lọ́dọ̀ àwọn tọ́lí kọ́ náà ọ̀rọ̀ lé tó o bá ti lè lè o ní torí lé nítorí pé máa ń sàhálẹ̀ ṣe é kọ̀ kò lé má wɔ kẹ́yìfà má là. mẹ́rin ẹni tẹ̀lé súnà délé wọn sábà máa dà sábà tó máa sọ kó tó máa béèrè lọ́wọ́ ẹ̀ṣọ́ láti wá yìí. àmọ́ bẹ́ẹ̀ làwọn onímọ̀ tí wọ́n parọ́ wọn pàdé sùn tí wọ́n gbàgbé lè lùkà tó bá béèrè àbùkù tí wọ́n kàn lọ́wọ́ tó yé nítorí ìjọ mẹ́ta lẹ́sìn wọn kàn máa béèrè kẹ́lẹ́ mọ̀ béèrè lọ́dọ̀ olùsọ́gbọ̀tà tí ọ̀sán nìkan ìgbé ẹ̀dá fún un gbàgbé tó wù lọ́sọ̀ wọn pa náà àti tó sọ njẹ́ olóṣèlú sànńdé ah, nígbà tí sátidé ẹ̀rẹ̀ yìí twenty four hours rà sátidé sí sànńdé twenty four hours ìjọ mélòó nù lọ́wọ́ àti ìgbẹ́ ti gbé ọ̀fẹ́ sà ọ̀fẹ́ fèsì pé èṣù lù ẹ̀ torí pé àwọn òní fẹ́ nítorí òbí wá sí àti yóò wá àwọn òní fẹ́ tòwẹ́lá tó kẹ́ra ní sáà ń gbé pamọ́ tí ò ṣe béèrè tí ò ṣe wájú tí ìbá ti pé wọ́n yẹ̀ máa ń gbé ká ọlọ́ni wọn máa kọ́sẹ́ gbogbo yẹ pé yìnyà wọn pa lódodo wọn pa lódodo tó rẹ nígbà tí wọn ní káwọn máa béèrè rédíò Kaduna yẹ máa béèrè àwọn náà lọ ra program àwọn ọmọdé kàtàwá àwọn tó ń tù mí lónìí kàtàwá àwọn náà bá láwọn ọmọdé kàtàwá tó wọn wò pé Islam lè ṣe pọ̀ jù ìmọ̀ ẹ̀mí àwọn náà bá yọ̀ dà àwọn náà ní ìwọ̀dí ìfẹ́ máa bèrè á máa dáhùn gbogbo ẹnìkan máa bèrè ó ní lọ́tọ́ kọ́mọ lẹ́yìn pọ́ọ̀lù tó ní ọba yàtọ̀ kọ́tà bá wọn ni bóòlù ẹsẹ̀ kó pẹ̀lú bèrè náà wọ́n tó bi bàbá tó kà bèrè pé bóòlù ẹsẹ̀ kó pẹ̀lú bèrè wọ́n ti bá pé ó ní ìjà òkú.